kí ni lọ́ọ̀yà yẹn wá fún nígbà tí àwọn ẹbí ìyàwó ń béèrè lọ́wọ́ ẹbí ọkọ wípé wàá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí ìyàwó ẹ kí ni ohun tí dọ̀kásì ń try láti proof láti fi ẹbí ọkọ bá ẹbí ìyàwó jà ẹ jẹ́ ká máa mú pọ́ìntì nínú àwọn nǹkan tí mò ń sọ yìí. ẹ jẹ́ ká máa mú pọ́ìntì nínú àwọn nǹkan tí mò ń sọ yìí ẹ̀gbọ́n ìyàwó ló fi ọlọ́pàá mú ọkọ wípé ìyàwó ẹ̀ tó kù yìí ọwọ́ kínní yìí ò clear sí wa ta ló pè nígbà tí ara ìyàwó ẹ̀ ò ti yá ǹjẹ́ ṣàlàyé fún ọlọ́pàá ọgbé lọ́ọ̀yà dìde kọba lè gba béèlì bàbá àbèjì so tó bá wá gba béèlì bàbá àbèjì wọ́n á lè sọ nǹkan tó bá máa sọ fún un wọ́n náà lábújá o. wọ́n tráyè làbújá ń gbogbo yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ti kọjá kínní ó ti fẹ̀dí because wọ́n ti ń pè kó tó di pé ìyá kú rárá meanwhile gbogbo ìgbà yìí ni wọ́n ń pàṣẹ ẹ̀ ni wọ́n ń pàṣẹ ìyá àbèjì ẹ jọ̀ọ́ kí ló burú lẹ́ni tó sọ pé òun ń ṣe òdodo I'm a true sayer to the core I'm a true sayer to kí ló burú nínú pé kó o gbé ìyá àbèjì síta wípé ah ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ dáwọ́ fún ìyá àbèjì ó ń sìkì gan o ẹ ká gbàdúrà fún o ibi tá a tún lè gbé lọ kò sí nǹkan kan tó jáde bẹ́ẹ̀ yẹn di ìgbà tí ìyá àbèjì fi kú tó fi kú ni o in fact ó tún kú ó tún jáde wá síta láti wá sọ fún ọmọ nàìjíríà. di up till now kò lè ṣàlàyé because bó ṣe ń tẹ̀ láti fẹ́ ṣàlàyé ẹ rí bó ṣe ń ṣù ti ara ẹ̀ lẹ́sẹ̀. bó ṣe ń gbìyànjú láti fẹ́ ṣàlàyé gbogbo wa la rí bó ṣe ń ṣe kíni bó ṣe ń ta ìbọn mọ́ ara ẹ̀ now àwọn ọlọ́pàá tún wá ṣe kí ni wọ́n ti ń pè ẹ́ nìyẹn wọ́n ti ń pè ẹ́ ò dá wọn lóhùn òun yí wọn sí bọ́rọ́ òun yí wọn sí bọ́rọ́ ó wá di wípé wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá tún gbé kí ni ẹ jáde wanted jáde kẹ́ ẹ̀ lè máa mọ bó ṣe ń ṣe manipulation ẹ̀yẹn o kẹ́ ẹ̀ lè mọ bó ṣe ń ṣe kí ni manipulation wọ́n wá gbé wọ́n tẹ̀dí ẹ jáde ó wá tún ní god ó lọ síbẹ̀ nítorí àwọn mùmú tí wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé òun wá fún wọn ní information burúkú níta wípé àwọn ọlọ́pàá o ọ̀ọ́dá o àwọn ọlọ́pàá o wọ́n ṣe báyìí o àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí bú àwọn ọlọ́pàá ìyẹn àwọn èèyàn ẹ̀ ìyẹn àwọn mùmú fọlọ́wà sí Dorkas ọba bẹ̀rẹ̀ sí ṣọpdéètì fún àwọn ọlọ́pàá ọbẹ̀rẹ̀ sí bú wọn bọ́ ṣe ń bú wọn lẹ́gbẹ̀ẹ́ bí ló ń bú wọn in fact wọ́n tẹ̀lé dé comment section ọ̀dọ̀ wọn ọlọ́pàá tó ti ń sọ wípé ṣáwọn ọlọ́pàá pé òun ń pé kinní kan òun ò tí ṣẹ̀ṣẹ̀ kan kinní kan kinní kan kí làwọn ọlọ́pàá tó sọ fún un ó ń jẹ́ ká kó yé wa wípé àwọn ti invite ẹ because ọlọ́pàá ò kàn lè dédé gbé wọ́n tẹ̀dé èèyàn síta. tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé kó tó di wípé ìyá àbèjì kú rárá ló ti ń sọ wípé àwọn ọlọ́pàá ní kó wá àwọn ọlọ́pàá ní kó wá àwọn ọlọ́pàá ní kó wá gbogbo wa la gbọ́ sí lórí ìkànnì. good morning frambale brother mi. afẹ́ni tó bá máa sọ wí tó bá máa ṣẹlẹ̀ òun ló máa ní òun ò mọ̀gbà gbogbo bó ṣe ń sọ wípé àwọn ọlọ́pàá ń pè ẹ́ wọ́n invite ẹ ò lọ wọ́n invite ẹ ò lọ n tóun máa ń ṣe náà ni wípé kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan kó máa ju oko sínú ìmọ́lẹ̀. nírètí wípé ok àwọn ọlọ́pàá ò rí ẹ communicate tẹ́lẹ̀ tó náà parọ́ mú ẹ àbí nígbà tó dẹ̀ ti gbé kíní jáde tó dẹ̀ ti lọ comment níbẹ̀ wọ́n dẹ̀ tún jẹ́ kó yí ẹ wípé kó o wá wọ́n náà dẹ̀ sọ pé wàá wá bá wọn díẹ̀ ní kàkà kó lọ́bẹ̀ kí ló ṣe ó gbàbò ó gbé ọ̀rọ̀ ẹjọ́ jáde wípé àwọn kan ń bú òun wọ́n ń gbé ìwòwò òun jáde ẹjọ́ èwo ni wọ́n ń gbé wá èwo la ní kó wá sọ. èwo ni òun gbé wá èwo la ní kó wá sọ. So. because gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí everybody gan rí wípé a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyá àbèjì yẹn ivat kò sí bó ṣe fẹ́ sọ ṣe bá rí náà wọn tó ń ṣàìdí ẹ náà lónìí a rí ohun tó kọ́kọ́ sọ lánàá wípé ohun tó wá ṣe yẹn nǹkan burúkú ni ẹlẹ́ran ara ni ìyá àbèjì after all ọ̀dọ̀ ẹni gbogbo àgbáyé mọ̀ pé ọ̀dọ̀ ẹni ìyá àbèjì wà so why to wá fẹ́ shift blame padà sórí àwọn lọ́wọ́ Síbí ìyẹn ni mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn wá máa mọ̀ ẹ jọ̀ọ́ ìwé tí àwọn ìyá àbejì àti àwọn ọlọ́wọ́ Síbí àti bàbá àbejì àtẹ̀bí ìyá àbejì tí wọ́n tọwọ́ bọ̀ lọ́dọ̀ ọlọ́pàá ìwé kí wá ni ká pè é ṣé ká sọ pé wọ́n sign contract ni àbí so sọ wípé à níwọ̀n ìgbà tá a fi manage yín o a manage yín mọ́ ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú yín o níbikíbi tẹ́ bá ń lọ a ti fi yín sílẹ̀ o ìwé tó sáìn yẹn ẹjọ́ báwo ni àwọn mùmú àti àwọn nànàmù àti dìdìrìn torí mo rí wọn ní wèrè ẹ̀gbọ́n bàbá àbèjì wọn ń sọ wípé kí ọlọ́wọ́ ṣe bí àbíkẹ́ kínní kan ń pé kọ́ fi bàbá àbèjì sílẹ̀ ṣé wọn ò ti fi wọn lẹ̀ sí tipẹ́tipẹ́ ni àbí orí títí ẹ orí ẹ ló dàrú ohun tó o fẹ́ jẹ yẹn wàá jẹ tó máa sú ẹ ohun tí ò jẹ́ kó o gbọ́n yẹn wàá jẹ tó máa sú ẹ ṣé orí gbogbo ojú ẹ tó rí ràkọ̀ràkọ̀ tó ń wò bàlàbàlà bíi tẹlifíṣàn tí wọ́n fún ní antenna yẹn orí ẹ máa pé tó bá jẹ́ wípé iṣẹ́ ló ń lò fún ẹ ẹ jẹ́ kí iṣẹ́ yẹn túbọ̀ ṣiṣẹ́ lára ẹ orí ẹ tó burú bí eégún tó ń léwèrè á clear lójú ẹ ìwọ ò lè ṣe tó gbogbo àwọn nǹkan tá a ti ṣe dànù ìwọ ò lè sọ tó àwọn nǹkan tá a ti sọ dànù ìwọ bíi báwo ìjọ wo ni kí ni wèrè mọ̀ ọ̀rọ̀ ẹni tó ń náà gbé tó ń wá fún ẹ ní àwọn ọ̀rọ̀ pé kó wá máa jáde kó wá máa parọ́ mọ́ òkú ọ̀run ìyàwó àbúrò ẹ yìí kí ni ìwọ gan fún ara ẹ mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n òòrò àti sun ẹ wípé ọ̀la yìí ọ̀la tí ò ní tílẹ̀ ò ní mọ́ yìí kò sí tí ò sì lè ṣẹlẹ̀ sí ẹ. sí ìyá àbejì tún sì kú náà dọ̀kásì ò ní sympathy kékeré báyìí kó ní fókù ọrùn sympathy tó lérò pé kóun ní fún náà ni wípé kóun wá sọ wípé ìyá àbejì jalè pé ó lè ní ìyá àbejì ohun tó wá sọ fún gbogbo èèyàn nìyẹn ń pé ìyá àbèjì o ó ń jí magi o ó ń jí kinní táàdẹ̀ rí evidence in fact evidence tó gbé wá tí òun ṣe pé kinní ọ̀pọ̀n wípé a sọ fún pé rìkọ́ọ̀dù ìgbà yẹn ẹ̀rí pé kò mú jáde gbogbo àwọn pọ́ìntì láti sọ pé ṣó ìyá àbèjì yìí dùn ṣe fún ẹni tó bá gbé tó bá fẹ́ sọ òótọ́ lórí mátà yìí. tòkásì tó yẹ pé ó ń rìkọ́ọ̀dù burúkú burúkú kò rí pọ́ìntì gbé rìkọ́ọ̀dù gbà yẹn gbé wá kò rí ọ̀rọ̀ gba yẹn kò rí ṣé kíni kò rí gbé wá nígbà tó fẹ́ bá mi jà kí ló ṣe tó rò pé bí òun máa rí mi gbá létí gbá gbàgbós lórí ọ̀rọ̀ kíní kí ló ṣe ó gbé voice note ó gbé ṣáàtì mi wá nígbà tó fẹ́ bá Tóyìn dán ọ̀gọ̀gán jà kí ló ṣe ó gbé ṣáàtì Tóyìn wá àwọn tó máa ń bá jà kí ló máa ń ṣe ó máa ń gbé ṣáàtì wọn wá pẹ̀lú voice note kí ni tó wá ṣẹlẹ̀ nínú eléyìí dọ̀kásì ah ó máa in fact sórí analysis jagajaga tóun tó máa ń ṣe tọ́jú pé a máa ń bẹ̀ fọwọ́ pam kéèké tẹ́lẹ̀ yìí wàá wá èèyàn tó máa bẹ́ẹ̀ jàjà yìí ẹ́ wọ́n máa máa torí ẹ̀ bọ̀ torí gbogbo wọn tó ń gbé wáyìí wọ́n ń forí ẹ gbági wọ́n ń forí ẹ gbọ́pọ̀ ẹ̀ ni owó ti wọ red àkáǹtì ti kú wàsó àkáǹtì ti ṣe kí ni ó ti kú wàsó. so tó o bá wá ń rí wá ń rí wípé àwa ń sọ̀rọ̀ ìyá àbèjì ń sìn ká kọ́kọ́ yọwọ́ pé pé à ń sọ̀rọ̀ ìyá àbèjì ìyá àbèjì ọ̀dọ́ ẹ mo wà nínú àwọn àwọn ward tó jẹ́ pé ààtò blọ́ọ̀kù ọ̀rọ̀ ìyá àbèjì tá a rò wípé o fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni. ọ̀dọ̀ ẹ bí a ṣe fẹ́ ràn wọ́n ìyá àbejì lọ́wọ́ ni a tó wọ́ọ̀lù ẹ̀ ń gbà yẹn tọ́wọ̀n òyìnbá rí i pé à ń sọ̀rọ̀ ìyá àbejì in fact ní ọ̀rọ̀ ìyá àbejì yẹn ohun tí mo bú sí ọ̀wọ́n lọ́wọ́ síbí àti àbíkẹ́ lára kò ń ṣe kékeré. so why gbogbo nǹkan tó wíṣì pé o fẹ́ jẹ́ kọ́wọn ìyá àbejì ni why tó o jẹ́ kí inú bí ṣáàtì ẹ ṣe ń lọ lọ́wọ́ yìí why tó o fi bẹ̀rẹ̀ sí bold bó o ṣe lè bóòdì lórí ọ̀rọ̀ nǹkan tó o ṣe fún Fọlá di Ọládọlá yìí kí ló dé tó o lè bóòdì kó o sọ wípé nǹkan báyìí ló ṣe fún ìyá àbèjì kí ló dé tó o lè sọ wípé àwọn nǹkan báyìí ni wọ́n gain látara ẹ̀ in gbogbo ọ̀nà pátápátá la fi rí ìwọ tó jẹ́ wípé o lè fúnyàn ní twenty thousand lóṣù so why tí ó máa wá fọ́nì sí wa nígbà tá a bá rí ten thousand tá a bá rí pé ten thousand lọ kó fún níjọ́ tó fẹ́ lọ dìlífà ẹ̀ fún àwọn ìyá ẹ̀ ṣé kò ti jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ tó ti àti get answer because gbogbo ìgbà tó fi wà lọ́dọ̀ wa o tó jẹ́ pé gbogbo owó tó jẹ́ pé highest paid tá a fi lè máa fi tọ́jú ẹ pẹ̀lú bá a ṣe so yín mọ́lẹ̀ bí ẹran o òun ni twenty thousand but bá a ṣe wá fi yín lẹ̀ o ẹ ok ten thousand òun la máa fún yín òun lẹ̀ ṣe rí yẹn if not tó bá yẹ pé bíi hundred thousand ló ń fún ọ lóṣooṣù lóòótọ́ irú bó ṣe lọ já wọn lẹ̀ yẹn á kó fifty thousand sí lọ́wọ́ ẹ̀ rí wípé half of owó tó ń fi ń tọ́jú wọn lóṣooṣù àfọ̀ fowó yẹn ni wọ́n fún ní ọjọ́ tó fẹ́ lọ kó fún ìyá ẹ̀ tó ní pé kó kàwé yẹn tó jẹ́ ten thousand èló dẹ̀ ló ń fún wọn lóṣooṣù twenty thousand ibo ló ń kó sí ó ń kó sọ́wọ́ ìyá Balikis tí ó ń bá wọn so wọ́n mọ́lẹ̀ bí ẹran tí wọ́n ń ṣapákí fún wọn. good morning Sodiq Shina good morning. ṣé ẹ̀ ń gbádùn ètò yìí àìtí wà ní táìmù tá a lè ó kù díẹ̀ ó kù díẹ̀ tá a máa tó fi nọ́mbà síta àti sọ pé tá a bá ti ń ṣe bí one hour so àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin tẹ́ fẹ́ pè ẹ̀ ti máa pọ́n ẹnu yín lẹ̀ kẹ́ ẹ máa wo pọ́ìntì tá mú jáde lórí kínní dọ̀kásì ò lè in fact bí ọ̀rọ̀ mátà ìyá àbèjì bó ṣe ń lọ yìí bí ọ̀rọ̀ mátà ìyá àbèjì ṣe ń lọ yìí in fact ó ń wá gbogbo miss tó lè fi jẹ́ pé kí nǹkan yìí tiẹ̀ lè kúrò lórí ọ̀rọ̀ ìyá àbèjì má yẹ kí n tàn yẹn tọ́wọn kan bá ń gbé ṣáàtì kan dé wọ́n máa máa treat wọn yẹn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ni orí orí ọ̀rọ̀ Muyideen tó dé ẹ àwọn tó dì ń dì dìmú wọ́n dìmú lẹ́gbẹ̀ẹ́ ni mi ò ní papọ̀ mọ́ tí n bá fẹ́ sọ sí ìwọ èèyàn kọ́kọ́ ló máa ní kí n má sọ sí ṣùgbọ́n ó máa wulẹ̀ yà ná fún mi Tèmítọ́pẹ́ Ahmed good morning. ọ̀rọ̀ yá àbejì tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìwọ fúnra ara ẹ mọ̀ wípé gbogbo ọ̀nà pátápátá báyìí ló fi jẹ̀bi in fact àwọn ọlọ́pàá ò nídìí pé kínní my birthday was yesterday ah mohant uh, mi mọ happy birthday to you ẹ bá wa ẹ bá ẹ bá wish mohant mi mọ mi mọ bí mo ṣe jáde lánàá tí màá fi padà dé ṣe kínní oh sorry sorry ẹ bá mi wíṣì wọn ní happy birthday mohant happy birthday happy birthday to you long life and prosperity ìgbà ọdún ọjọ́ kan ẹ máa mọ̀ ọ́ ṣe eegun eeku lẹ́yìn a máa lé sí <laughs> ìgbà lẹ́yìn a máa lé sí àpò yín kò ní jò fún owó lágbọ́ ọlọ́run ọlá ọlá ni ẹ máa máa fi ṣe lágbọ́ ọlọ́run ìwòye ọdún tó ń bọ̀ pléènì ni a máa fi ṣe gift fún yín happy birthday ẹ bá mi wíṣì mo hunt ní happy birthday love ẹ bá wa ju love sí wọn ẹ bá wa ju everything sí wọn ṣó ti yé wa ṣó ti yé wa tá a bá rí àwọn tá a bá rí àwọn èèyàn àwọn àbíkẹ́ tí wọ́n mọ àkáǹtì yẹn ẹ bá wa tún sọ lẹ́sìn bí ẹ bá wa ṣe kí ni ẹ bá wa fi àkáǹtì wọn yẹn ẹ bá wa fi síbí. Si ẹ bá wa fi àkáǹtì yẹn ká pin yẹn fún àwọn tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ mo dẹ̀ mọ̀ pé àwọn tí àwọn tèmi ẹ wọ́n máa ti máa dá sí wọ́n á dá sí mo mọ̀ pé wọ́n á dá sí lágbára ọlọ́run ìyá àbèjì máa gba justice ìyá àbèjì á gba justice lágbára ọlọ́run ṣé wá rí àwọn nǹkan tí àwọn pọ́ǹsì tá à ń mú jáde yìí ohun tó ti wà lọ́dọ̀ wọn lọ́pàá ohun tó ti wà lọ́dọ̀ wọn lọ́pàá ó ju tiwa lọ ohun tó ti wà lọ́dọ̀ wọn ọlọ́pàá ó ju síkíní ó ju tiwa lọ most of àwọn nǹkan míì tá a gbọ́dọ̀ sọ mọ́ tó jẹ́ wípé Dorcas ń try láti jẹ́ pé ká lè máa sọ wọn nǹkan yẹn á lè máa fi rí solution. ṣó ti yé yín so ẹ rí i pé látìgbà tá a ti sọ mọ́ invert ó túbọ̀ pọ̀dọ̀ ń jẹrà sínú ìwò yẹn ni ó túbọ̀ ń ṣe kí ni ó túbọ̀ ń jẹrà sí inú ihò yẹn ni. ó wá di wípé lẹ́gbàá o òun ló jẹ́ tírẹ̀tì fún wọn torí tí nǹkan tí mò ń ṣe bí ò bá jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan tó mú yẹ́sì ni àwọn gan ò ní máa ranjú dọ̀káàsì a máa sọ wípé òun òun wò yàn á dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tiwa ń bí òun ló ń rẹ́spọ́ndì sí Dorkas ohun tó bá ṣẹlẹ̀ sí Folúṣọ́ ìyá àbèjì òun ni kò jẹ́ ká gbọ́ tá a bá gbọ́ àtá a bá rí i pé nvati ó dẹ̀ ṣe dáadáa pẹ̀lú wọn kí wá ló wà ń bẹ̀ ṣé bí ẹjọ́ àwa la ní pé kó wá ṣàlàyé tá a bá dẹ̀ rí pé tòótọ́ ni ṣùgbọ́n wọn tó ń ẹjọ́ tó wá fẹ́ rò pẹ̀lú bó ṣe fẹ́ rojọ́ mọ́ òkú ọ̀run lẹ́sẹ̀ in fact kò mú yẹ̀sì ẹ̀sì rárá in fact ìtìjú ló jẹ́ fún ẹ wípé o ò kọ script yẹn pẹ̀lú àwọn tó fẹ́ bá kọ ẹ̀jọ́ kọ dáadáa ìṣe ni òkúta ẹ̀sìn báyìí ìṣe ni ìdí ẹ̀ ẹsẹ̀ ìṣe ló já síta wò náà o ò rí o wà disappointment pẹ̀lú àwọn fans ẹ gan ọ wà disappointment nínú ẹ wípé bó o ṣe ń sọ lẹ́ni wà ní wà ní UK lọ́la àwádẹ́ yìí sì sí pé Nàìjíríà ń bẹ́ẹ̀ ló wà wà á rí i pé mi ò mi ì fi kan pé kejì láti jẹ́ ta ti ń sọ. a fi ìkan a fi pé kejì láti jọ́ ta ti ń sọ. because ìwọ gan fúnra rẹ tí ọkàn ẹ bá mọ́ ni o ò ní máa sá kiri o ò ní máa ibi tó ti ń wá ẹ o ò ní máa gbé àwọn míì dìde. ò ní máa gbé àwọn míì dìde jọ nínú gbogbo àwọn tó wá lọ kó ọ̀rọ̀ wọn lọ sí petition èwo ló ti èwo ló sì wà nínú sẹ́ẹ̀lì dìsìn yìí sì sì ń ṣe ṣò àǹtí mi sì ṣe ṣò lánàá tó ń kí gbogbo àwọn èèyàn wọn ọlọ́wọ́ ṣíbí náà wà lálàáfíà àbíkẹ́ náà wà lálàáfíà in fact ẹ pàgbé yìí mi ká tó náà fẹ́ gbé gan-an nàìjíríà ṣe kó tó kúrò nàìjíríà ṣé kò yẹ kó o ti sọ fún wọn lẹ́mbàsì ẹ pàgbé yìí mi ká máa ti ó máa padà sílùú ẹ̀ ẹ pàgbé yìí mi ká ó padà sílùú ẹ̀ ṣebí ìgbà tí mo sọ́ngbà yẹn wípé bó ṣe gbọ́ pé mo ní mo wà nàìjíríà báyìí òtẹ́ẹ̀lì tí mo ní mo wà ló wá kẹ́ ẹ lè mọ bí ó ṣe wà bí tàsí. kẹ́ ẹ lè mọ bó ṣe ṣe kí ni kẹ́ ẹ lè mọ bó ṣe wà bí tàsí. ṣẹ̀dẹ̀ rí o wọn kì í gba irú ìwà yìí lọ́wọ́ irú àwọn èèyàn báyìí. ó dìgbà bó ṣe ń já wọn lójú báyìí àti àwọn tó ń tẹ̀lé tó bá náà ń gbá káǹtì lẹ̀ ọ̀ kò sẹ́ni tó fẹ́ fún lówó àfi tó bá tún máa tó bá tún máa lọ kó àwọn kan jọ bí fake profile tó máa sọ pé tó máa wá kọ́ tẹ́ẹ̀nì rí proof tó máa wá kọ́ tó máa sọ pé ọ̀wọ́n ti fi ọ̀wọ́n ti fi four million sínú àkáǹtì yẹn ọ̀wọ́n ti fi ten million bó ṣe máa ń ṣe níbẹ̀ nìyẹn irọ́ ó ba ayé ibẹ̀ yẹn jẹ́ ìwọ tọ́nà fún ní ten million tó o sọ pé ten million lọ fún ẹ o. tó ní ten million lọ fún ẹ o àwọn tó benefit nínú ten million mi ìròpọ̀ pé márùn-ún ju jòbótúlà lọ. ẹni kọ́ dárúkọ wọn tó gbé benefit nínú ten million tó ti dárúkọ yẹn jòbótúlà ìtọ́lẹ̀ nù fọ́nrán àti tóyìn òun ló ń fi ń dà wọ́n láàmú ní gbogbo gbà yẹn èwo àwọn wo ló tún gbà o àwọn wo ló tún gbà la ṣe sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní làákàyè tẹ́ ẹ jẹ́ pé ẹrú sin owó táyé ẹlòmíì ti bàjẹ́ lórí wípé do. nǹkan eh, sufferance ọlọ́run jẹ́ kí ká kí owó kú àtijọ́ n tó ń ṣe most of them wọn nìyẹn. ṣùgbọ́n ọ ti wá gbọ́ pé ẹ̀mí kan ti sùn lórí wípé à ń ṣèyàn lóore títí ìyá àbèjì fi kú mi ìrò pórí ìgbádùn torí wọ́n kéjì ẹ̀ bí ẹyẹ inú kéjì ni. ẹni yìí ṣé ẹ̀yin rí i pé ó wà ẹni tó ẹni ìyá ìbejì tẹ̀yìn wò lókè òun the same person tó wà lókè yìí ló wà nísàlẹ̀ yìí o the same person tó wà lókè yìí ló wà nísàlẹ̀ yìí ìgbà tó wà lọ́dọ̀ wọn lọ́wọ́ síbí ló lo wíìgì tó rẹ́rìn yìí ìgbà tó wà lókè yìí ṣé lèyí jọ ẹni tó ní free movement ṣé ìyá ìbejì tẹ̀yìn rí lókè yìí ṣó jọ ẹni tó ní free movement sí ì tó wà nísàlẹ̀ yìí so jọ kò jọ ẹ lè má pè wọlé a lè bẹ̀rẹ̀ sí gba kọ́ọ̀lù báyìí a ti lè bẹ̀rẹ̀ sí gba kọ́ọ̀lù báyìí o ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ kí wọ́n á tẹ nọ́mbà síta ń bọ̀. òun gan mọ̀ wípé àwọn nǹkan tá à ń sọ a ó mọ̀ pé gbogbo nǹkan tí à ń sọ pátápátá à ṣe mistake ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé o ẹ pè wọlé because gbogbo àwọn irọ́ tó rò pé òun lè máa pa àwọn èèyàn ò fọ́ fún rọ́mọ́ o àwọn èèyàn ò fún irọ́ mọ́. hello. hello. hello sir. hello ẹ̀kú yes sir. ọlá àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. àmì o dáàdì. yà tẹ rí lọ́jọ́ tẹ ṣètò last tí màá kan pè tí gbogbo àwọn èèyàn ń bínú sí màá yẹn. bẹ́ẹ̀ni. tí o mọ̀ pé bóyá online lẹ wà. bẹ́ẹ̀ni sir. báyẹn sọ a lot of things but ó yẹ ká fi ìbínú ká ká gbé ọ̀rọ̀ yẹ̀wò according to him nínú ní àwọn ọlọ́pàá wọ́n ti gbà pé wọ́n ti exchange hands ó dẹ̀ ní ó ní wọn kàn mọ́ bá ṣe fẹ́ gbé wanted kúrò lórí orí dọ́kàsì ni at the same time dọ́kàsì náà jáde pé òun celebrate victory ṣáwọn ọ̀rọ̀ méjèèjì yẹn ṣe kò jọra wọn èmi wọn fẹ bèrè kí làwọn. Àbíkẹ́ àbí pàtì kí náà ń ṣe láti mọ̀ bóyá ọlọ́pàá gangan ń ṣiṣẹ́ àbí bá ṣe máa wò títí títà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nílé yìí ni ó ti ń súnyàn tí ọlọ́pàá ò mọ nǹkan tó ṣe ni alice kankan arrest ẹnìkan tàbákàrí dorcas ó láwọn sọ̀gbìn ó ti ń súnyàn máa yẹ ọ̀rọ̀ ẹ̀ wà wí tí má jẹ́ ká kó dànù pé ẹ kìíní kan pé ó sọ̀rọ̀ but kí máa yẹ ní owó ti exchange hands wọn kàn mọ̀ bá drop to eh, wanted list kìíní yẹn lórí dọ́kàsì ni dọ́kàsì náà bọ́ síta ó sí ó lòun celebrate victory ẹ̀ mọ̀ pọ́nrọ̀ méjèèjì yẹn jọra wọn. tí mm. ọ̀rọ̀ tá a sọ yìí ó ti ń súnyàn ó wà sí ó wà náà kí lọ́lọ́pàá ń ṣe wọn wà nàìjíríà náà ṣé òun náà ò ní connection kankan ni ó kàn mọ nǹkan tí ọlọ́pàá ń ṣe kábèrè lọ́wọ́ bàbá IGP ṣé ó ti gbowó ni ó ti sọ di ṣé tó ti súnyàn jàre. àbísọ̀rọ̀ dáadé. ó dàbẹ̀ náà àbísọ̀rọ̀. thank you eh, um, ẹ ṣe sà ṣe mo láìkí irú ìbéèrè tí dádì béèrè ṣó ti yé wa mo láìkí irú ìbéèrè tí wọ́n béèrè gẹ́gẹ́ bí ká má tún lọ sórí dádì tó pè níjọ́ yẹn táwọn èèyàn bínú ká má tún lọ sórí ibẹ̀ ṣùgbọ́n nǹkan táwa ń sọ ni wípé ọlọ́pàá ò tí ì ṣe kí ni wọn ò gba nǹkan kan ọlọ́pàá ò gba nǹkan kan ọlọ́pàá ò wọn ò ṣe kí ni wọn ò gbà kankan ṣé ẹ rí Dorkas tó bá náà ń sẹlẹbírẹ́tì nǹkan ó kàn ń tanra ẹ̀ ní ẹ̀yìn náà lọ́wọ́ àwọn àti sídẹ̀ǹtì tó ti yé yín mò ń bọ̀ ẹ má bínú ṣé ẹ rí gbogbo àwọn ìsọgbé yẹn ó ti fi wọ́n pamọ́ hello hello. mo ń gbọ́ yín ẹ̀ ó tọ̀nà ẹ̀jọ̀. ok. mo ń gbọ́ yín. kí ló wà. ó ń ṣe kí tí wọ́n ń ṣe fún báyìí mo fẹ́ ló wà kíní mi ni ṣe rí ẹ káàárọ̀ ẹ káàárọ̀ má bínú ẹ káàárọ̀ ṣe rí màá tó sọ̀rọ̀ tó yẹn nǹkan tó gbogbo wa ń rò ni it will be wiser fún either straight from the heart Abike I think those are the two people that can talk on behalf of AGTN to come on don't they should not give us the entire information. But they should come on and reassure the people that things are being done. Ṣọ́rọ̀ mi Okay. Never. Oh yeah, ma. This, you know, it's just, you know, kàn fi ọkàn àwọn èèyàn balẹ̀ you know what? I share lórí kìíní you, but I, we cannot give you all the information that is happening behind the scene. But afẹ́kẹ́kẹ́ mọ̀ wípé everything is okay. That is what people want to hear because man to sọ̀rọ̀ lọ́jọ́ tí ń ṣe kinní yẹn tó ń sọ̀rọ̀ tí wọ́n mọ̀ pé wà ṣó yẹn the man is actually right àpò ah, ni máa blame man yẹn ni everyone is feeling that way like you know frustration like what is happening but dorcas likewise òun náà mọ̀ nǹkan tó ń ṣe òun bó ṣe ń play game yẹn tó ń bá pretend pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ nǹkan bá ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn máa sọ pé ah kí ló ń ṣẹlẹ̀ ṣé àwọn ṣọ́ọ̀tì ṣé wọ́n ti wọ́n ti fi wọ́n ti fi dorcas lẹ̀ lóòótọ́ ni but the man say something bóyá wọ́n ti lọ sort one out pé ìgbà tó gbogbo bá phase out wọ́n fi wọ́n fi dọ̀kà sílẹ̀ àmà but àwa la máa jẹ́ kí wọ́n mọ̀ pé lókè ẹ ẹ lè fọmọ ilé ẹ o tẹ ẹ bá gbé wá síta wípé yes a ti rí o o ti wá síbi o kẹjẹ parade ẹ lè fi ilẹ̀ o because that's the way they do tí wọ́n bá tí tí wọ́n bá ti trace your one ten tí wọ́n bá ti wọ́n yàn yẹn wọ́n láti parade nìyẹn that's the that is the rule so Abike and uh, straight from the heart has a lot to do by ensuring people that you know what something is going on we are on the on the we are on the right step sísá mi yes ma ok ṣe rí láàrin èmi àti tó bá gbé wanted léèyàn ṣé bẹ́ẹ̀ yẹn ló ṣe dùn láti gbé kí wanted yọ bẹ́ẹ̀ just like that ní tí gbogbo àgbáyé rí so ìkíni mo fẹ́ béèrè lọ́wọ́ yín o because ẹ èmi máa fẹ́ kí àjọrò nǹkan láròjinlẹ̀ èmi mọ̀ nǹkan tẹ̀mí mọ̀ but èmi ò dẹ̀ ní put nǹkan tó yẹ kí n tí ohun tí ò yẹ kí n jù síta mi ní jù síta ṣó ti yé yín hmm. so mo mọ àwọn èèyàn tó ń wá ẹ̀hẹ́n mo mọ èmi mọ iye àwọn èèyàn tán ọlọ́pàá ń wá mo dẹ̀ mọ bọ́ ṣe hide ṣó ti yẹ yín so kò nídìí pé so fún láti máa fún information síta mọ́ yẹn mo mọ iye tọ́lọ́pàá mo mọ iye àwọn tọ́lọ́pàá wa iná àwọn tọ́lọ́pàá wa mo ti fún yín níbi méjì so kò nídìí pé kí n sọ àwọn tó kù so ó hide àwọn tó kù ni bẹ́ẹ̀ ni but nǹkan tó kàn káwọn èèyàn sọ ni wípé bírú àbíkẹ́sìn àbíkẹ́ àbí ah, everything is going on smoothly o ẹ̀yin people ẹ̀ máa wọrí o nǹkan táwọn èèyàn kàn fẹ́ nìyẹn. ok ẹ eh, ó ṣeé ṣe kí àwọn tó mọ̀ wọ́n náà kọ́ wà níbí ó ṣe ṣe kàn tó mọ̀ wá níbi tó tọ́ ni. so that is what we want. kò sọ pé ah iṣẹ́ lọ iṣẹ́ lọ takuntakun lórí àwọn pípọ̀ yìí o ẹ má bọ́ nǹkan táwọn èèyàn ń sọ o but we cannot divulge the information to you because tó bá sọ nǹkan mìíràn tó lọ ṣe but we just want to reassure you guys everything is going on smooth. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni as simple as abc. ok ok ó ṣe ṣe kàn náà ó ṣe ṣe kàn náà kó jáde kó sọ̀rọ̀ because ẹ rí i pé ẹ kì í sọ ọkọ fún yín ṣé ẹ rí tí nǹkan bá wà bíta pẹ̀lú èèyàn ẹ wo hmm. ìjọ tí onóhun fẹ́ wá ṣe pé tónóhun celebrate kí ni tó wá ṣe lálẹ́ ẹjọ́ yẹn mà kí ni tó wá ṣe lálẹ́ ó wá ń ṣépè ẹ̀hẹ́n so ẹ̀ tí mọ̀ gẹ́ yìí torí ẹ̀ ń ṣe máa so because kíní yẹn ò kíní yẹn ò lọ bó ṣe fẹ́ ó kàn wá kó wá máa dọ́gbọ́n dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ ni mo èmi mọ̀ dáadáa. for more for more donation látàdọ̀ àwọn èèyàn pé kọ́ máa rò pé bí ó ti jábọ́ lọ́wọ́ ó ti lulẹ̀ o. tó ti yẹ yín donation we know we know how it works but a lot of people níbẹ̀ yẹn tí wọ́n mọ̀ àwa ti mọ̀ tipẹ́tipẹ́ láti two thousand and sixteen but for a lot of people tí wọ́n mọ̀ rárá wọ́n eh, sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ah, kí ló ń ṣẹlẹ̀ ó ti ń rí àwọn náà ìní kan bọ́ọ̀ yẹ mọ̀. ó ṣeé ṣe eh, kábìkẹ́ kọ jáde kọ wá kan náà tó wá sọ or straight from that or eh, àwọn ẹlòmíì ṣó ti yé yín but nǹkan tí nǹkan tí èmi ohun tí mo mọ̀ tí mo rí ó ti yé yín òun ni wípé àwọn ọlọ́pàá yẹn wọ́n ń ṣiṣẹ́ wọn àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn because ọ̀ọ́lẹ̀ kan lè yọ ọ̀ọ́lẹ̀ wọn yọ wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ yẹn kọ́ tó sọ pé wọ́n fẹ́ gbé wọ́n tẹ̀lé léèyàn wọ́n á ro àròjinlẹ̀ wípé ah báwo la ṣe máa yọ létà tó bá rí pé wọ́n mú bóyá wọ́n tẹ̀sán pé àwọn ọlọ́pàá ń gbẹ̀gùjẹ á wò pé tọ́hún bá ti wà gbẹ̀gùn jẹun báwọn àyè fẹ́ yọ sọ́mà ní pé kínní ni because ó gbọ́dọ̀ dọ́dọ̀ wọn kí everybody rí ẹ̀hẹ́ ọ̀hún lè yọ bẹ̀ yẹn nǹkan tí ìṣe wípé bóyá ọlọ́pàá èkó nìkan ọlọ́pàá àbàdàn nìkan thank you ma thank you ma thank you thank you ma yes how long so ó dàpọ̀ àwọn ọkọ̀ náà tuntun pé dàpọ̀ àwọn ọkọ̀ náà tuntun pé ẹ ká gbọ́n okay daddy. hello sir. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. ẹ kú iṣẹ́. yes sir. ó máa ń dùn mí tí mo bá ń gbọ́ tí àwọn èèyàn bá ń pè tí wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní da omi tútù see uh, something of this magnitude. And I like the way you respond. Uh, a so easy kí ọlọ́pàá kó tó lè declare èèyàn wanted. At the same time to declare somebody wanted on an international scale like this, the court will sit down and a judge will pen down who and declare such a person wanted. Remember, the person that the police are actually looking for has a dual nationality of another country. So it makes it a little bit difficult on an international scale of escape. So by declaring, by going to the court, for the court to sanction, let me tell you, the court is very, very sacrosanct In saying in telling the police go and declare a certain criminal wanted. So there is no level of intimidation or uh, insinuation tó lè da omi tútù sínú àwa tó jẹ́ abiyamọ ẹgbẹ́ sentiment ti ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè pé wọ́n domi tútù sínú ọkàn yín èmi ò mọ̀lú tẹ́yìn wà o tó bá yẹ pé Amẹ́ríkà lẹ́wà or UK lẹ́wà ṣé something like this ó lè ṣẹlẹ̀ kẹ́ ẹ lọ sí ọ́fíìsì FBI kẹ́ máa pariwo ń bẹ̀ àbí kẹ́ ẹ lọ sí Scotland Yard kẹ́ máa pariwo ń bẹ̀ no give the police their time to investigate kí ló dé wọ́n ń domi tútù sí yín lọ́kàn wọ́n ṣe gbá wọ́n ṣàwo the other guy ó pè lọ́jọ́ ó pè lọ́jọ́ yẹn inú kan ọrùn mi ni on a serious note kí ló kàn wá pé Tinubu pẹ́ pẹ́ ṣiṣẹ́ kí ló kàn wá ní orí politics we are talking about the crime that a life has been taken Tinubu pè mí ṣiṣẹ́ èmi ò lè bá Tinubu ṣiṣẹ́ what kind of rubbish are that if you have any enmity with Olowo Shibi it's a separate case and you never know that pé. Okay, ó wà lórí agbágbé no matter how much you are giving this organization tan fight fún eh, tan eh, fight fún justice fún Iyabiji rubbish with your money we don't bloody care God will manifest himself so kí anybody kí àníṣe ẹ fọkàn balẹ̀ ó ní tá a gba jẹ tẹ́lẹ̀ ẹkùn kó tó sọ pé ìyá yóò mú nígbà tẹ́ ti ń pariwo ó ti ń pẹ́jù ó ti ń pẹ́jù àwa ń fi yín lọ́kàn balẹ̀ pé ó sì máa pẹ́ nígbà tá a fi òwò lépo títí tẹ́yìn náà bá mọlé àwọn bàbá bàbá bàbá tó bá yẹ pé Yorùbá tó lóòótọ́ nìyí táwọn bàbá bàbá tẹ́ bá mọ̀ tí wọn bá tí fáwọn ò bá ń purọ́ tí ọ̀pẹ̀lẹ̀ wọn ò bá kì í ṣèké ẹni kan bá yín gbé fáwọn jùlẹ̀ kí ló wà lójú ọpọ́n n tó wà lójú ọpọ́n ni pé ẹ lọ́ọ́ fi ọkàn balẹ̀ ó máa pẹ́ díẹ̀ ṣùgbọ́n pé òun ò ní mu irọ́ gbùn ẹ̀mú ti mú àbá sì ti kàn án ó kẹ́ni tó máa yọ ó kẹ́ni tó máa yọ àbá yẹn fún àwọn kan wà nínú kọ̀rọ̀ yàrá wọn ọlọ́run kó kẹ́ àwọn tó ti lọ o ọlọ́run kó fọ̀run kẹ́ àwọn tó ti lọ o ọlọ́run kó tó fọ̀run kẹ́ àwọn tó ti lọ ṣe wa tó ń sọ̀rọ̀ yìí a ka ìwé débi tí ìwé ń jẹ́ ìwé kì í ṣe pé a fi ń proud tẹ bá ń gbóyìnbó mi tá à ń sọ gan ẹ mọ̀ pé ní tó kàwé lélẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé nípa ìmọ̀ native knowledge tí arábìnrin kan sọ pé lẹ́gbàá ní native knowledge àwa tó ń sọ̀rọ̀ yìí àjogún ẹ̀ nínú ilé wa ni o ẹ kó làkó lẹ́kọ̀ọ́ pé wọn ò ní mú irọ́ gún ṣùgbọ́n yóò pẹ́ díẹ̀ kí ẹ̀ sí ẹ̀ kó bàa lè pọ̀ sí ni ẹ̀yin tómi tútù bá ti wà lọ́kàn yín ẹ lọ rọ omi tó hó tó gbóná lala ẹ gbé sínú ọkàn yín fọkàn yín tún jẹ́ àọ̀ padà pé wọn ò ní mú irọ́ gbu ẹ fi ọlọ́pàá lẹ̀ wọ́n farabalẹ̀ wọ́n ṣe àwọn ìwádìí tó tọ́ tó yẹ kò ń ṣe nǹkan tó easy ni wípé àbí káàmpù eléwé ń jẹwé lẹ́wà ni àbí káàmpù eléwé ń jẹwé tó ti sọ mọ́nù látògbọ́n ọdún tí ò wá lẹ́wà ni àní pé wọn ò ní Dorcas ẹ kó làkó lẹ́kọ̀ọ́sẹ̀ káwa ètò lè sọ pé ẹ wá fọwọ́ lẹ̀ wá mú kí ló dé tí ò jáde láti ẹjọ́ yìí. èèyàn tó náà ń sẹlibrétì ó ń ṣe kinní kò jáde náà. kí ló dé àwọn tó ń sọ pé wọ́n ti bá rìn wọ́n ti bá rìn kí ló dé tí rìnrìn yẹn tí ò tí ò fún náà láti ọdún yìí kì í ṣe ẹ̀yin tó bá yọ pé ẹ omi tútù wa àwọn ọlọ́pàá ti gbowó ẹ̀yin náà sọ pé kọ́ńdì kílẹ̀ ayé wọ́n tẹ̀gbẹ́ ẹ̀ tẹ́ lọ fọlọ́pàá lówó lẹ́gbàá máa bẹ̀tù ẹ̀ lọ bó ṣe rí nìyẹn o ẹni tó ṣe rí pọ̀npá tá a bá àbàtà tá a bá nà ní pọ̀npá ẹni tó bá ta bá kó má fi ṣèbínú ẹ má ti sẹ́ńtímẹ́ǹtì bọ eléyìí débi pé ẹ wá máa nàka àléébù sí àwọn tó ń ṣe investigation lọ́sàn àti lóru kí ló dé ọlájẹngbèsì tó ń gbowó lọ́wọ́ ẹ̀ kí ló dé tó fi ṣáyẹn tì tó fi lọ sọ́dọ̀ Fálànà bẹ́ẹ̀ ṣe rẹ̀spẹ́tì Fálànà tó kí ni Fálànà sọ fún ẹ láròjinlẹ̀ ẹ láròjinlẹ̀ omi tútù bá ti wà lọ́kàn tí ẹ má tún domi tútù sọ́kàn àwọn míì mọ́ kò sí nǹkan tó kọ politics pẹ̀lú ọ̀rọ̀ pé ẹnìkan pààyàn ẹni tí Tinubu bá fẹ́ fún nípò àbí tó ń pè tó bá lòun ò gbà kó fi yẹn sápò ara ẹ̀ kò kàn wá ń Then if you have any any problem with Olowoshibi, that is you and Olowoshibi. Olowoshibi has been arrested nine times. Nine times. This same person tó ń ṣọ́kùn yìí, òun ló sọ pé wọ́n jí ọmọ gbé. We have evidence for that recorded with her voice. Kí ló ń ṣe yín? Kí ló ń gbé yín lọ́wọ́ tẹ̀lé fi dólẹ̀? Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ṣe yín o. Ó ti forí ro eléyìí náà ó forí jálé agbọ́n wọ́n gbìrìmọ̀ yín bó ṣe rí nìyẹn o lẹ́gbàá máa bẹ̀rẹ̀ tó ẹ lọ́jọ́. ẹ ṣe sà ẹ ṣe dání.